ibi tó ti pẹ́ wẹ̀ ní sinimá mọ́ mi ẹ máa rí sí i mo fẹ́ gbé mẹ́kọ̀ọ́ fún ọmọ yìí o ẹ̀ lè bá mi fún ní àtẹ̀wọ́ tó ní lápá nọ́mbà. lè tọ́. ó yà ó yẹ bá mi sọ fún dada ẹ bá mi sọ fún pé màá lówó jù ẹ lọ. ẹ bá mi sọ fún dada wípé màá lówó jù ẹ lọ. màá lówó jù ẹ lọ. ó yà ókè ẹ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 pé ọba mi àràbára má bẹ̀ o. Bàbá mi bàbá bàbá mi kọ̀kọ̀ arúgọ́gọ́ iná àpòrúru ọ̀rọ̀. Adáná finá yá adáná finá jẹ òjìbògùn ṣògo olóògùn àìkú ọ̀pàyè tí ń pa ìyá ọlọ́dẹ̀. Ọ̀dáyè ń dáyé ọ̀dáyè ń dáyè alápá ti lápá afẹ́fẹ́ ti fẹ́fẹ́ òpinnu wúndíyá ṣọlá òpinnu adélébọ̀ ṣògo olóòní àkànná oníjẹta ìjẹrin òbí tó ń pìlẹ̀. ọba tí ń ṣe gbígbóná tí ń ṣe tútù tó bá ṣọrẹ fẹ́ nìkan á sì ṣe kàkọ́ pẹ̀lú mìíràn orí ńlá tó ṣe fẹ́ ni làwa ń ṣọpẹ́ fún dádì abẹ́rẹ́ pọ̀rọ̀ ní tọpẹ́ ìjú ọpẹ́ ìjú ọpẹ́ lè yẹ jẹ́ kí gbogbo wa ó ṣọpẹ́ tọkọtabo ọpẹ́ ló yẹ gbogbo wa adájọ́ ọjọ́ pé adóṣùwòkù rẹpẹtẹ gbogbo ohun tí adáwọ́lé ló gba ṣíṣe èmi dúpẹ́ ẹni tí ò bá lè dípò òun yẹ̀ ló mọ̀ ọjọ́ ọpẹ́ lẹ́yìn àfi kí gbogbo wa kọrin yìí ká fi jó wa yin olúwa lógo ọ̀rọ̀ ọpẹ́ yìí tá a sọ ara ire lèyí èmi lẹ́yìn ẹni olúwa ṣe lóore o kò náà wọ́ sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà hallelujah mo wá dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà dádì ó yẹ kó wọ pẹ́ wá. okay dádì nítorí yín mo fẹ́ sáré kì í re ní àwọn bàbá tó bí yín lọ́mọ ṣèbẹ́yìn lọ́mọ onífẹ́ àbùrẹ́ ọmọ adáde owó rà mí ọmọ mòràmòrà tí ń ragbọ ẹni lóòjò ọmọ olódò kan ò ta rárá ò ta olódòkó òǹtarara òǹtarara ọmọ olódòkó sàn wéréke wéréke tó dẹ́kù lọ sílẹ̀ tó di àmàtà irun àṣàkẹ́kọ̀ọ́ ògùdọ̀ bú mu bẹ́ẹ̀ ni ìwà kàbàjọ ògùdọ̀ bú ẹsẹ̀ oníṣọ́kọ́rọ́ ni yóò mú mi odò náà gbẹ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòlù kò ga kò bẹ̀rẹ̀ lọ kí wọ́n nífẹ̀ẹ́ òǹtolú ẹni bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ òǹdáyé àbí tó bá bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòlù ẹ̀bọ̀ra ló ń fún wọn ṣe aṣọ funfun ní múlẹ̀ wọ́n wù mí dúró sí orí afá korodo ojoojúmọ́ òun ní múlẹ̀ bàbá yín sùn ní lọ ẹ̀yin lọmọ onífìtílà rẹpẹtẹ tínú ògbódò kú níbẹ̀ tọ̀sán tòru ibẹ̀ ni bàbá yín ti ń gbé kàwọ́ ẹ̀yọ. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ ń bì mo fẹ́ sáré béèrè béèrè kan lọ́wọ́ yín. ẹ jọ̀ọ́ nínú ọkùnrin àtobìnrin ta ló máa ń sùn jù nínú mọ́tò. àmì yéèjì. morning.